واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى اله واصحابه اجمعين اما بعد ادعو قسم الله ọba tí ó fi ìṣọ́ rẹ̀ sọ wá láti ìjẹjọ tó fi di ìrọ̀lẹ́ tòní wòyí ìjẹjọ rèé nígbà tí à ń tàta pínṣẹ̀ afirawa sí abẹ́ ìṣọ́ àtàbọ̀ ọlọ́run ọlọ́run tó ní ká láǹfààní láti pàdé nírọ̀lẹ́ tòní abalabi tí a bọ̀ sí lórí ìran náà ni ṣùgbọ́n ìran tàtọ̀ wá ìran náà fílà àwọn anáfílà àfínáfíndọ̀ṣe léyìí tí kìí ṣe ọ̀ranyàn àwọn ẹ̀kọ́ tá a ti ń bọ́ látijọ́ yìí lórí ntọ́jẹ máa ìran ọ̀ranyàn ni. qala al-mu'allif rahimahullah báàbù salati tatawwu'i yẹn pé abala yìí ó dá lórí ìran tàtàwá báwọn bá wọn lè yorùbá bẹ́ẹ̀ ṣe máa wí tàtàwá yẹn pé yàn fínáfíndọ̀ èèyàn fi ṣe àfààní tá a bá ń sọ nípa àwọn anáfìlà tá a máa ń yàn ọ̀pọ̀ lóríṣiríṣi sọmọtàbá ní ká ṣe ìgbéléwọ̀n fún wa wà á kádùá èyí tó kan pájù náà àwọn anáfìlà onísọ̀látul kusuf irun tá a máa ń kí nígbà tó bá di wípé oòrùn tó bá wọ̀ ọkùn àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ nígbàtí àbárí mọ́lẹ̀ kankan mọ́ lójú òṣùpá àbídẹ́ náà mọ́lẹ̀ rẹ̀ ó ti parẹ́ náfìlà tá a máa ń ṣe lásìkò gbà yẹn oní a máa ń pè ní sọlátul kùsùf àti kùsùfù àti kùsùfù àwọn àfáà kan ní ìtumọ̀ kan náà ní méjèèjì àwọn kan ṣe òǹpinya láàrin wọn wọn ní kùsùfù a máa ń lò fún oòrùn kòsófò a máa ń lò fún òṣùpá ju gbogbo ẹ̀ lọ ni pé wà á kádùá àwọn anáfìlà tá a máa ń ṣeun tabaníkà dàálẹ̀ ká tún sa èyí kan pa jùlọ nínú gbogbo rẹ̀ ó ní salatul tá a máa ń ṣe nígbà tí oòrùn àbí òṣùpá tó bá wọ̀ ọ̀kùn bóyá ọwọ́ ọ̀kan pátápátá táàrí òrùn rárá àbí táàrí òṣùpá rárá ni àìbẹ́ẹ̀ ẹ̀kọ́ àrídìẹ̀ nù rẹ̀ èyí tí sábà máa ń wáyé jù nínú méjèèjì ó ní ìyẹn kí òṣùpá kọ́wọ́ eléyìí ni máa sábà wáyé jù eléyìí máa ń pẹ́ àáfàá sọ pé wà á oni salatu salatul kusuf náfìlà tá a máa ń ṣe nígbà tí oòrùn àbí òṣùpá tó bá wọ́ọ̀kùn kí ló tó fi jẹ́ sallallahu alayhi wa sallam fa'alaha wa amara biya torí kí ànábì wa ànábì gangan ó ṣe salatul kusuf ó sì pani láṣẹ pé tẹ́bá ti rí àpẹẹrẹ báyìí báyìí báyìí o ohun tí káyìn náà ṣe ni pé ẹ lọ ṣe náfìlà ọ̀hún. وتصلى على صفة حديث عائشة رضي الله عنها بولا شواكنا فلا بون باوكم أبيو شقا أفواني آكي níbàámu sí àlàyé kíkí rẹ̀ ètò wá nínú hadith mọ̀mọ́ aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam jahara fi salati al-kusufi fi qira'ati wọ́n lò jíṣẹ́ náà bá ìgbà tí wọ́n ṣe náfìlà sọ̀látùl kùsùf kí ó ti ń kà òkè kí ó ti ń kà ń bẹ̀ ànábì kà sókè ni ìgbà tí ó kírun fasọ́lá arba rọ̀kàátì fi rọ̀kàátẹ́yìn mistake díẹ̀ ń bẹ níbẹ̀ wọn fasọ́lá arba rọ̀kàátì ńlọ́yẹkọ́jẹ́ fi rọ̀kàátẹ́yìn yẹni pé ànábì rúkú lẹ́ẹ̀mẹ́rin níbi rákà méjì ètò gbajúmọ̀ jù níbi àwọn náfìlà tá a máa ń ṣe ni pé tàbí gbogbo ọ̀run tá a máa ń kí o ni pé rákà kọ̀ọ̀kan yóò ní rúkú kan àti ìforíkalẹ̀ méjì ṣùgbọ́n ní salatul kusuf òun yàtọ̀ rúkú méjì níbi rákà kan bí ìforíkalẹ̀ gan bóun náà ó sì jẹ́ ẹ̀ẹ̀mejì kódà ní ẹgbàwọ́ ọ̀rọ̀ míì wọ́n ní rùkú mẹ́ta ni níbò míì wọ́n ní mẹ́rin kódà ó márùn gan wà kí làwọn wa sọ lórí eléyìí à ń bọ̀ wá bẹ́ẹ̀. fasulli arba ruku'atin fi rak'atayn anabi ṣe rùkú lẹ́ẹ̀mẹ́rin níbi ìrun náfìlà rákà méjì ètò yàn. wàhálà sajidat bẹ́ẹ̀ ló forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́rin sẹ́ǹpẹ́ bẹ́lẹ̀ yìí sì pilẹ̀ wà ní rákàkà ìforíkalẹ̀ méjì àdéhìí yìí mọ̀tàbàkùn àlẹ́ yìí ni àti Imam Bukhari àti Muslim ẹni àwọn méjì kò pé àdéhìí tó ṣe é ṣẹ̀rí ni ẹjẹ́ àwòbí hamishu lábọ́ ọ̀sàlẹ̀ báàbù sọlá ti tàtọ̀ wọ̀nyí bàbá ní àtàtọ́wọ́n ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni àtànáfùlù bìsọ̀lá kéyìn ó fi náfìlà kéyìn ó fi ṣe èèní lẹ́yìn ìrun tọ́jú ọ̀ràn yẹn tọ́lá ń sọ nípa àtàtọ́wọ́n àwọn tó kó nu ọ̀pọ̀ lára ẹ̀ ní àtàtọ́wọ́n bí nafakọ́t àwọn owó náà tí kì í ṣe ọ̀ranyàn tíyàn fi ṣe ìtọrẹ àánú eléyìí náà tàtọ̀wọ́ àní. jihad ọ̀ràn ọ̀nbẹ ìgbà míì ó lè hajj ṣíṣe ọ̀ràn bẹ tàtọ̀ wọ́n bẹ tọ́jẹ́ náà fìlà bẹ́ẹ̀ náà là àwẹ̀ àwọn àwẹ̀ monday thursday tàtọ̀ làwọn náà jẹ́ àwọn àdìkáàr ètò àmọ́ ń bẹ́ẹ̀ ètòjọ́ràn yàn mbe bẹ́ẹ̀ bàbá wa wàlàkì ṣùgbọ́n abalanta afẹ́ sọ̀rọ̀ lé lórí níbí yìí maksusun bitatọ̀wọ̀ àti sọ̀dá àwọn náfìlà àfinúfíndọ̀yàn níbi ìrún oníta afẹ́ sọ̀rọ̀ lé lórí níbí lábẹ́ ibi tó tẹ̀lé náà awalan salatul kusuf àlàyé lákọ̀ọ́kọ́ ìgbé tá a bá ń sọ nípa àwọn náfìlà àkọ́kọ́ ìta ọ̀kọ́ mẹ́nuba oní salatul kusuf kọ́ọ̀lùhù wà á kádùá salatul kusuf ila akhiri. wọ́n ní ọ̀rọ̀ tá a fa wa tí wọ́n sọ lókè tí a ní pé èyí tó kan pa jùlọ níbi àwọn àrùn náfìlà tá a máa ń yàn oní salatul kusuf kí ló dé lima waqa al-kusuf fi ahdi nabiyyi sallallahu alayhi nígbà yí ànábì oorun ọwọ́ ọkùnrin òṣùpá ọwọ́ ọkùn nígbà yìí ànábì bánabi ti ṣe àkíyèsí rẹ̀ báyìí ànábì jáde ní lẹ́yìn tí bẹ́ẹ̀rù ti ń bẹ nínú ọkàn rẹ̀ kharaja fazi'an kódà yajurru rida'ahu níṣẹ́ lànábì kò láǹfààní àti sáré wọ aṣọ gbàgẹ́rẹ́ rẹ̀ kò láǹfààní àti gbé kọ́rùn tán níṣẹ́ ní sáré wọ gbórúgbórúgbóró láti tẹ̀lọ sí mọ́ṣáláṣí. wọ́kọ́l ànábì wa sọ̀rọ̀ ọba àwọn èèyàn sọ̀rọ̀ wípé inna shamsa wal qamara ayatani min ayatillah atọ́run àtòṣùpá àmì méjì làwọn méjì jẹ́ o nínú àwọn àmì ètí ń tọ́ka sí agbára ọlọ́run àmì lásán òní méjèèjì jẹ́ o wa innahuma atọ́run àtòṣùpá dájúdájú méjèèjì la yankasifani li mauti ahadin wọn kì í wọ́ọ̀kùn nítorí pé nìkan kú o wala li hayati wọn yìí sí ìwọ́ọ̀kùn torí pé èèyàn ńlá kan wọ́n bí i fàyídà ra'aytum dhalika tó bá ti ṣẹlẹ̀ báwọn níbi tẹ́ ẹ bá wà tó bá ti lè ṣẹlẹ̀ báwọn ìtẹ́sí ni pé fafzan ila sọ́la ẹ̀yẹ́ àsáré kíjokíjo lọ sí mọ́sálásí ẹ̀ lọ kírun fọlọ́ àpẹẹrẹ pé ọlọ́run ọba ń bínú nù ìgbà yí ànábì sallallahu alaihi wasallam tíṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ìkànnà àwọn ọmọ ànábì okú sẹ́ǹpé ìsìláàmù kò tí ì jókòó pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ tán nígbà yà àwọn ẹ̀wọ̀n ni ó yọ ọmọ ànábì tó kú ó yà ń lọ́fà lànàbì fi àṣẹ wútúbà wípé rárá o oorun àtúnṣùpá ọ̀tọ̀ọ̀tọ̀ ní tiwọn o àmì gédéǹgbé làwọn méjì jẹ́ o wọ́n ìwọ́ ọkàn torí pẹ́nìkan kú àbí nítorí pẹ́ni ńlá kan ọ̀wá sílẹ̀ ayé tọ́ba ti àṣẹlẹ̀ báwọn àpẹẹrẹ pọ́lọ́ ọba ń bínú nù ntẹ́ wàá ṣe ni wípé ẹlọ́ọ̀ṣẹ́ náfìlà ẹ̀fì wáyọ̀ ní ọlọ́run. wàlmùrọ́dù bil kusuf afáàní tí wọ́n gbà lérò pẹ̀lú kusuf ń bí ó ní imihaaku nọ́ọ̀rì ṣàmsì ó ní kí oòrùn ìmọ́lẹ̀ oòrùn kọ́ parẹ́ àwùdáwòlù qamar tàbí ìmọ́lẹ̀ ti òṣùpá fi wákìtì makhsusin láwọn àkókò kan tó jẹ́ ẹ̀sà wọ̀yísàmì kùsùfàn àwọn kùsùfà méjèèjì wọ́n máa pè ní kùsùf wọ́n sì máa lo kùsùf fún méjèèjì tàbí kùsùf. àwọn kan tiẹ̀ ní innal kùsùfà lil qamar yẹni pé kọ́sàfà la máa ń lò fún òṣùpá kàsáfà la máa ń lò fún oòrùn. fàyídà wùjìdá fàyínà mu yubadiluna ila sọlá bẹ́lẹ̀ ìgbà tí a ṣẹlẹ̀ àkọ́kọ́ ń tàṣe ní pé kálukọ́ gba mọ́ṣáláṣí lọ á lọ wojú rẹ ọlọ́run á lọ fi tọ́ hàn á fi lọ pa ìbínú ọlọ́run á lọ fi pamọ́lẹ̀. waqad fa'ala an-nabiyyu sallallahu alayhi wa sallam wa amara biha anabi ti kí sọláàtù yìí ó sì pa àwọn láṣẹ láti ṣe bẹ́ẹ̀. wa fi sifatiha bóòlù á ṣe wá ṣe náfìlà kusuf bẹ́ẹ̀ ti ṣàmsù àbí ti kọ́mọ̀rù fi sífàtìyà àlàyé ń pa bá a ṣe máa kí àìdàtú àhàdíìsà ọ̀pọ̀lọpọ̀ àdìsí lọ wá lórí rẹ̀ aṣáàrùhà ètò gbajúmọ̀jù bẹ́ẹ̀ ni àdìsí mọ́ Aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa sallam jaaro filikirọ́ pé òjíṣẹ́ lọ́wọ́ báwo níbi ọ̀run kòsófù ètò kí anabi ka kéwú sókè yẹn pé táwọn náà bá kírun shams tàbí ti kọ́mọ̀rù ni táwọn náà bá kéwú á kéwú ni o. gbólóhùn tá a fi pera wa jọ oní asọ̀láàtù jámíà tẹ́bátí lè ń gbọ́ asọ̀láàtù jámíà àpẹẹrẹ pé òòrùn ti wọ̀ ọ̀kùnú tàbí òṣùpá wọ̀lọ̀kánẹ̀tì náà àárọ̀ kódà kó ṣe pé oorun ńlọ́wọ́ ọkàn kéwú tá a bá ké lórí irun náà fílà ń àáké sókè ní o wàsàláhà àrùbá àrọ̀kàáàsì ìgbà táwọn ẹbí tí ó kí rákà rúkú mẹ́rin ńlá níbi ṣe wà àrùbá ọ̀sàjìdáàt bẹ́ẹ̀ ló forí kalẹ̀ lórí ẹ̀mẹ́rin fi kulli rákà àti rúkú àn níbi rákà kọ̀ọ̀kan ànábì ń rúkú wasajudatan wasajudani bẹ́ẹ̀ ni ń forí kalẹ̀ lẹ́ẹ̀mejì méjì wàhádà asọ́hùnmá wàrọ̀dà fìyà eléyìí ni èyí tó tẹ̀wọ̀n jù nínú àwọn àdéhùn wa lórí rẹ̀ àlàyé yìí ò tí ì yé wa o ìníbi tá a bá fẹ́ kírun sọ̀láàtì kòsóòf tàbí kòsóòf kò sí pa ṣe ìkọ́mẹ̀ kò sí pa pẹ̀rùn ọ̀wọ́n tá a kà fi kóra wájọ ni pé as-salatu jami'a táyìn bá ti á péjọ sínú mọ́sálásí tán tí màmú wa wájú táwọn ìròyìn tí wà ń bẹ̀ ìmáàmù ọkà bára dáhùn lẹ́sítẹ́fítà yóò ṣe yóò ṣe tàn án wúdò yóò ṣe básímálà lẹ́yìn rẹ̀ yóò ké fatia tó bá ti á ké fatia tán yóò ka súra lẹ́yìn rẹ̀ nígbà bá parí súra àwọn kan ní súra tó bá kọ́ra ní ọkà àsìkò wọn àsìkò tí oòrùn tàbí sùpà ti fi máa ń wọ ọkùn kò tó ń téyìn ó fi ka odidi bá kọ́ra kàtá sẹ́ni wípé èèyàn ka súrà tó bá gùn nígbà bá ka súrà tó gùn lẹ́yìn fatiha èèyàn lọ rùkú máa ń rùkú iná aláwì ń bẹ̀ èèyàn wà gbórí òkè sẹ́mi lọ forí kalẹ̀ àtúnka súrà míì lẹ́yìn rẹ̀ awa oruku oruku di mélòó odi méjì rúkú méjì méjì lórí rákà kọọkan bá ṣe sẹ́nu kótó pé lọ fi orí lẹ́ẹ̀kẹ́ni orí kalẹ̀ lẹ́ẹ̀kejì kan dúró nù. afa wa tún sọ pe. aidan fi sahih muslim nínú sahih muslim ó ń bẹ́ẹ̀ pé anáwó sọ́là fi kulli rọ̀kàátì ń sàlásà rọ̀kàátì wọ́n ní rúkú mẹ́ta ìlànà bíi tiẹ̀ sí níbi àwọn náfìlà kan ilé ìfẹsẹ̀múlẹ̀ ní sahih muslim yẹni pé kọ́ọ́mà thumma rọ́kà ó dènàró ọkà fatia ọkà sùrà lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà ó rògbò ó gbóyún kò mí rògbò ó tún dìde padà ó tún ka súra ọ̀ka fatia ó tún rúkú lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ló ṣe lẹ́lẹ́kẹta ẹ̀ẹ̀kẹrin lọ́sẹ̀ wá lọ sàjádà yẹnni wípé níbi rákà kọ̀ọ̀kan rúkú mẹ́ta mẹ́ta òní bẹ́ẹ̀bẹ́ wọ́n fi hadithin àkàrọ̀ fi sahih muslim nínú hadithi mi bákan náà nínú sahih muslim láti bá annahu salla rak'atayn fi kulli rak'atin arba'a rak'at wọ́n ní rákà méjì péré ńlànà bí yàn ṣùgbọ́n níbi rákà kọ̀ọ̀kan rúkú mẹ́rin mẹ́rin ńlànà bí ṣe níbẹ̀ kódà nínú sunan abi dawud anna fi kulli rak'atin khamsa ruku'at wọ́n níbi rákà kọ̀ọ̀kan rúkú márùn márùn ńlànà bí ṣe níbẹ̀ kí làwọn àfa ìwà aṣọ kí ni a lórí eléyìí. báàdì làwọn làmẹ́ẹ̀. شرعنا في هذه الاحاديث adínú àwọn àhàdís adínú àwọn àfáà tí a sọ wípé àà àwọn àdís tọ́dákọ mẹ́ta mẹ́rin márùn-ún rùkú márùn-ún níbi rákẹyọkan rùkú mẹ́rin níbi rákẹyọkan mẹ́ta níbi rákẹyọkan àwọn kan bu ẹnu àtẹ́ lu àwọn àhàdís wọn ni àwọn òrùkọ́ àwọn àdís múnádóko lẹ́nu wa lára wọn ni ẹ wà. wàbádùn jàǹdà mọ̀ọ́kú fatan àwọn kan ní kìí ṣe ọ̀rọ̀ ànábì ìṣesí rẹ̀ kọ́ àwọn sàbẹ̀ ni a ṣe. tí wọ́n sọ pé àdéhùn mọ̀ọ́kú máa wó kífà làṣọ àbẹ̀yìn mìǹkọ́wọ́lì náà ò fáìn ntí sàbẹ̀ kan tó ṣe àbí ntọ́ wí ní a máa ń pè ní hadith mọ̀ọ́kú. ṣùgbọ́n hadith marufan ọ̀rọ̀ ànábì nù makutuun ọ̀rọ̀ tábìrin nù yẹni pé apákan àwọn afa wọn làwọn àhàdífin kìí sọ̀rọ̀ ànábì kìí ṣe iṣẹ́ ànábì ṣùgbọ́n àwọn sàábé àwọn ni a ṣe ayé asọ̀wáàbù anna min fa'il sàábà la min fa'il nàbì wọ́n bá dùn atúndínláwọn afa àtọ́sọ wípé man sahaha wọ́n láwọn àdéhìí wọn wọ́n ní amọ́nádókò lára àwọn láti rí bàbá wa ibn baz kọ́lọ̀nkọ́ba nìkẹ́ bàbá wàhámẹ́là alátàádòdé lẹ́sẹ̀ àti àsánídìyà bàbá ní wọ́n tọ́ka sí pé oríṣiríṣi ọ̀nà là á máa ń gbà ṣe náfìlà kòsófù shams ìgbà míì ó lè méjì níbi rákà kan rúkú mẹ́ta níbi rákà kan rukú mẹ́rin níbi rákà kan rukú márùn níbi rákà kan tó ń tọ́ka sí pé ọ̀nà tá a máa gbà ṣe oríṣiríṣi ni kúlẹ̀ táwọn fi sọ bẹ́ẹ̀ wọ́n torí gbogbo àwọn àdìs tó wáyé pátá àgbọ̀sà yìí muslim àtúwájú táwọn fi làdìs pé kò rí bẹ́ẹ̀ wọ torí pé àwọn tí wọ́n gba àdìs wá mùṣemúṣe wọn ọgbà mùṣemúṣe. àṣetùmọ̀ rẹ̀ ni pé sọ́lá mẹ́rọ́tà ń bẹ̀rù láwọn àsìkò kan anabi ṣe salatu kusuf ó ṣe ó ṣe rukú méjì níbi raka kan lásìkò míì ó ṣe rukú mẹ́ta níbi raka kan lásìkò míì mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wala munafata bayna dhalika bàbá níta bá gbé ọ̀rọ̀ nǹkan bá a ṣe wíhun kò takora wọn final kusuf ghaliban yahsul fi sanati maratan aw marratayn torí pé kusuf shams àti qamar ìmọ̀ sábà wáyé lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì láàrin ọdún àìsàn ìnà ààbè yìí súnàtúlọ́ látàrí wípé ìlànà ọlọ́nu súnà ọlọ́nu fọláyọkọ́l ìnà ìlàyọkọ̀ ìlà márátàn wàhídàtàn fi kúlẹ̀ àṣírí sínú kò wá rọrùn ká wá sọ wípé rárá o ẹ̀ka péré lọ́sẹ̀lẹ̀ nínú ọdún mẹ́wàá láàrin ọdún mẹ́wàá wọn ni kò rí bẹ́ẹ̀ fọlábùdàǹtakó náà takarọ̀rọ̀ bí kò sí wípé àgbélé wípé ìwọ ọkàn wíwọ ọkàn ìmọ́lẹ̀ oòrùn àbí ti òṣùpá ọ̀páàrà nígbà ànábì sallallahu alayhi wa sallam wa inlam lam yunqal kódà kò sí báwọn tí wọ́n gba àdéhìí wá wọn ò gbà wá báwọn. eléyà jẹ́ ọ̀rọ̀ nípa salatul kusuf tọ́yì lára àdájọ́ ni pé tá a bá ń kírun salatul kusuf afẹ́ lọ kírun gbàtà ìkírun ojú sánmà ti là sátún wá kí abá àníkì àníkì ṣùgbọ́n pọ̀ ní istikfar à ń kí lọ́wọ́ ìmọ́lẹ̀ ìrùn labari àbímọ́wọlé òṣùpá so àní fagbọ́mọ́ a sì ra parí ìrùn báwọn afáàbí wọn ṣe wí yẹn lórí salatul kusuf ètò tí wọ́n pẹ̀wọ́ tẹ̀lé inú àwọn náfìlà onísọ̀láàtò lòwé tìrì onírun wítìrí náfìlà wítìrí ètò àmàǹṣe kí wọ́n á nídájọ́ sọ̀látùlù wítìr sunnatun mu'akkadatun sunna kàní tí a kàn pamọ́ yẹn lọ́dọ̀ àwọn jùmùhóor lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn sọ pé wítìrí náfìlà wítìrí àwọn ní wájibà ni lọ́dọ̀ àwọn hànàfíyà ìyàtọ̀ ń láàrin wájibà àti rúkùnà so wájibà lọ́dọ̀ wọn kò lágbára bíi rọ́kìnù àwọn ń tá a bá rí ìdájọ́ rẹ̀ fẹ́ pé ẹ̀rí tó sọ nípa rẹ̀ àhàdétò àhàdì ni kì í ṣe àdétò mọ̀tàwátìr wọ́n sọ pé wájibò ni ṣùgbọ́n ìtọ́ wáyé pé ẹ̀rí rẹ̀ mọ̀tàwátìr wọ́n sọ pé ìyẹn ni rọ́kìnù tàbí fardo kílẹ̀ rí táwọn ànàfíyà ti ń lò tí a sọ pé òun wétìrì pé dandan ni ká tó kí òun náà lára àdìsí àlò ni ọ̀rọ̀ ànábì tó sọ pé àwòtírò ẹ máa ṣe náfìlà wítìrì yá àhàlà alukur'an ẹni tó lọ́wọ́ bá jogún alukur'an fún. sọ wọ́n ní bẹ́ẹ̀ yẹn amúrò ni amúrò lọ́dọ̀ àwọn afọ́ ní usul yẹ̀kẹ́rì lójó ó ń túmọ̀ sí pé dandan ní nǹkan láti ṣe. ṣùgbọ́n àwọn jùmọ̀hóòr wọ́n ní sọ láti wítìrì kì í sọ̀rọ̀ lárúbáwá oko kan ọwọ́ abánabi ó ní ìròjìṣẹ́ náà ọba àwọn nǹkan wo ọba ṣe lọ́rùn yàn fún mi ní ọ̀run tí n gbọ́dọ̀ má kì onírun wákàtí márùn lẹ́yìn rẹ̀ ńkọ́ onítọ́ba sí náfìlà lóko ó ní mọ̀fọ́lọ́hún ọ rẹ̀ mi búra lẹ́yìn wákàtí anabi wa sọ pé aflaha ìnsọdakọ tọ́wọ́ kó jẹ́ pé òun wákàtí márùn nìkan ní kí tí ò ṣe náfìlà ó ti jèrè anabi wí báwọn oúnjẹ àmọ̀ wípé irun wítìrì kìí ṣe ọ̀ràn yẹn yàtọ̀ sí lẹ́yìn àkọọ́lẹ̀ tó ṣe àfimúlẹ̀ pé anabi máa ń ṣe náfìlà wítìrì lórí nǹkan àgbọ̀n rẹ̀ bóyá ẹṣin ni àbí ràkúnmí irun tó bá sì jẹ́ ọ̀ràn yẹn èyí ṣe lórí nǹkan àgùn àfisílà lórí bá dé pátápátá sùnyà ti yan náfìlà wítìrì lórí nǹkan àgùn rẹ̀ oúnjẹ àmọ̀ wípé wítìrì o kìí sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n súnà kan ní léyìí tí wọ́n kan pamọ́ láfààfin sọ́n bí wípé wàsálà àtòlẹ̀ wítìrì súnà tún mọ àkàdá tún ìrun náfìlà wítìrì tá a máa yan súnà kan ní tí kan pamọ́ o bóòlù sì jẹ́ pé wọ́n kan pamọ́ o torí pé òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam dáwà máa lẹ́yìn hadaran wa sáfàrọ̀ bánàbí ń bẹ́ńlé kò lè ṣe ọmọkì bàbá tó sẹ́rìn àjò náà kò lè ṣe kọ́mọkì. wa hasan nabiyyu sallallahu alayhi wa sallam alayhi yàtọ̀ sí lẹ́yìn ni pé ànábì ṣe wá lójú ọ̀yìn ó gbà níyànjú ó ṣe á lójú kòkòrò wípé kárí kan ṣe náfìlà wítìrì kódà Abu Hurairah àti Abu Dharri ìkọ̀ọ̀kan náà méjì sọ pé awsani khalili bi thalathin anábì tó jẹ́ ààyò mi nǹkan mẹ́ta ló fi ṣe wàsíyà fún mi lára wàsíyà ọ̀run ó ní pé kí n máa rí pé mò ń ṣe náfìlà wítìrì kó tó di pé màá sùn lálẹ́. wà á kọ́ lo rọ́kì àtún péyìn wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ kò ṣe náfìlà kankan bíi wítìrì rákà ẹyọ kan wa aktharuhu ṣùgbọ́n ìtọ́pọ̀jù náfìlà wítìrì òní rákà mọ́kànlá rákà mọ́kànlá wítìrì nù o ṣùgbọ́n súnà ọ̀lẹ́ làwọn máa ń ṣe lọ́dọ̀ wa ń bí jùlọ rákà kan péré ni rákà kan àìṣe mẹ́ta kàmáṣe wàásù márùn-ún méje mẹ́sàn-án mọ́kànlá nínú ṣẹ́ríhùn. thaniyan salatu tahajjud waliwitiri tahajjud ona ni kiyamu layi yẹni pé náfìlà tá a máa ń ṣe lóru àti wítìrì wa qawluhu wa salatu wítìrì sunnatu mu'akkada lam yadhkur al-mu'allif salata tahajjud bó tilẹ̀ pé nù bíi bàbá ọ̀mẹ́nu bá irun náfìlà tá a máa ń yàn lóru wítìrì nìkan ní akànra sọ. So wa salatu layl la shakka annaha sunnah bẹ́ẹ̀ sì ni náfìlà èyí tá a máa ń ṣe lóru kò sí iyèméjì nípa pé lára àwọn súnà tí a kan pamọ́ ńlọ́wà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu nàbíyà sallallahu alayhi wa sallam kàánà yóò hafidh ala salatin bil-layl ala salati bil jìṣẹ́ náà ọba anábì máa ń ṣe àmójútó náfìlà yíyàn lóru kò sóòrù tánàbí òjì tí ò ní ṣe náfìlà kódà báàrí ọba lé tí ọba fi ní náfìlà lóru bílẹ̀ bá má yóò tún yàn padà. wàkọ́lù wàtàkọ́lù Aisha radiyallahu anha ma antum illa min nabiyyikum wala nabiyyikum illa minkum. ẹ jẹ́ nǹkan kan ju pé látara ànábì lẹ ti wá ànábì náà àtàrà àti ńlò náà ti wá wàllá mọ̀fọ́láwọn bá búra o máa tàrọ̀kà kìyàmà láìlé hàtàmáta tánàbí fi dágbére fáyé tí jáde láyé tí kú kò fi irun náfìlà òru kò fi ilẹ̀ rẹ̀ wàdákàrà tí anáwó kan náà yìí lè kulla laylatin àádọ́dà mí náà rọ̀kà áàt ọmọ Aisha radiyallahu anha wọn tánàbí ọba ṣe náfìlà lóru àwọn nǹkan tó pọ̀ ìní máa ń yàn o fàkàrà náà yìí sọ́lẹ̀ àyà nígbà míì ó lè jẹ́rọ́ ká mọ́kànlá wà á ná yóò tẹ́ lọ sọ̀láàtà láyìn àti pé tá a bá ń sọ nípa náfìlà òru tánà máa ń yàn kìí sì tí wọ́n máa parí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàrin ọgbọ̀n ìṣẹ́jú ìmọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ níbi sọ̀láàtà láyìn wàlíhàásìl adàwò kánà yóò hàfidà lọ sọ̀láàtà láyìn níta fẹ́ gbámú bẹ̀ ni wípé ànábì máa ń sojú kòkòrò ó máa ń ṣe àmójútó náfìlà yíyàn lóru fàáyánan yakumu ní sọlẹ́yìn. ìgbà míì ànábì yóò da òru yóò da sí méjì òru bẹ̀rẹ̀ látìgbà tí magrib bá ti lè wọlé kálùfájàrí ó fi la yẹn pé ẹja wo hours ti bẹ láàrin méjèèjì o seven to five wákàtí mélòó nù ẹ ten hours yẹn pé o di five hours nígbà míì ànábì fi ń ṣe náfìlà five hours ànábì fi ń ṣe náfìlà sáwà ló two hours rí lẹ́yìn Ramadan ẹ̀kọ̀ọ̀kan alùjánà tánàbí ń wá làwọn náà fẹ́ wọ̀ ẹ̀yà já múra o àlà ìnàsílẹ̀ àtàlọ́ ìkànnìyà ọjà tó lọ́n fẹ́ tà fún wa ọjà tó wọ́n ni torí pọ́jà tó tà fún wa òun náà ni alùjánà ẹni tó bá jẹun gbẹ́ngbẹ́n ìyẹn ó tilẹ̀kùn gbẹ́ngbẹ́n ní o ìyẹn bá ti ń ṣàìsàn jù ìyẹn ó máa tó gbé ìyẹn ó máa rù ẹ rù láyé kó lè sara lọ́rùn wàá náwó ìṣèlú sọláàtà láyìn àti pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ìmọ̀ apẹ́ níbi náfìlà rẹ̀ ti máa ń yàn láwọn àsìkò kan a máa lọ nísù láyìn lónìí náfìlà bíi wákàtí márùn-ún ó tún lè lé wàhíyàna aláìlà ìgbà míì tí wọ́n ti pé gbogbo òru pátá ànábì ò ní sùn tílẹ̀ ó fi má náfìlà ni ó máa ṣe wàhíyàna akitaro ìgbà míì tí wọ́n ti pé èyí tó pọ̀ jù ní òru rẹ̀ kápòrò bá jẹ́ bí ten hours bí seven hours ànábì yóò fi ṣe náfìlà eight hours yóò fi ṣe náfìlà tọ́yì wal witru kí ni ń jẹ́ wítìrì huwa ar-rak'atu al-akhiratu ba'da tahajjud fil layl òní náfìlà tá a máa ń mú wá gbẹ̀yìn lẹ́yìn ìgbà bá ṣe kìyàmù láìl tá a ṣe náfìlà òru tá a bá ṣe tán tàbí ká sọ wípé wítìrì àlàádàdù lùfàrùdù ó ní òǹkà tó ṣe wípé òǹkà sóní tàbí òǹkà tó ṣe pé méjì ò lè lọ ń bẹ̀ á lè fi méjì pín kọ́mọ̀sẹ̀ kẹyọkan bíi mẹ́ta bíi márùn bíi méje wítìrì nù. fàyídà lè sáánù rọ́kà àtàn sàmìnà wítìrọ̀ adẹ́gbẹ́bí yẹn bá ṣe náà fílẹ̀ ẹ̀yọkan á lò kí wítìrì wáyé dà sọ́lá tàlàtàn tọ́ba ṣe náfìlà rákà mẹ́ta á ní bìtìrì ńlókì bẹ́ẹ̀ ni márùn méje mẹ́sàn-án mọ́kànlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́tàlá wítìrì nù. ama ìdá sọ́lá tìǹẹ́yìnì àwọ̀ arban àwọ̀ síta ṣùgbọ́n bí yẹn bá ṣe náfìlà rákà méjì rákà mẹ́rin rákà mẹ́fà rákà mẹ́jọ ìtàsọ̀ ni wípé ó kì í ṣàfihàn àti kí ìsìláka mẹ́ta tá a máa ń kírun àti nǹkan ni ṣáfíùn gbogbo òun tá a bá ti lè kí méjì méjì méjì méjì ṣáfíùn ni èyí tá a bá kí lẹ́yọ kan ni wítìrù tá a bá ṣe mẹ́ta wítìrù ni márùn-ún wítìrì lónìí àtúnjẹ. وكان النبي صلى الله عليه وسلم يداوم على صلاة الوتر حدرا وسفرا النبي ó jẹ́ ń tó sọ pé ìran wítìrì máa ń mójútó gbogbo ìgbà ní máa kí yálà wọn bẹ lórí ìrìn àjò ní àbótí ẹ̀jẹ̀ onílé walam yakun yatrukuha ànábì ìfìgbà kan filẹ̀ láìkí walam yakun yukhillu biha ànábì ìfọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ kì í mú. wa qad dhakarna annahu yutiru ahyana àti sọlókè wípé láwọn àkókò kan ànábì àmà ṣe wítìrì lórí nǹkan àgbọn rẹ̀ kódà tí ò ní kọjú sí kíbla ṣùgbọ́n mo ní ọkọjú sí haythu tawajjahat bihi ibi tí nǹkan àgbọn rẹ̀ bá kọjú sí òun náà nìyọ́ kọjú sí wa hadha dalil ẹ̀rí kàlélẹ́ náà tún jẹ́ o tí ń tọ́ka sí wípé ìran wítìrí laysa farida kìí sí ọ̀ranyàn innama huwa náfìlà náfìlà ni. kúlẹ́tà fi mọ̀ wípé náfìlà ni pé òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa láàyè sọ́lẹ̀ fàrọ̀ ìdàlà rọ̀ ìlà ànábì ìkírun ọ̀ràn ẹ̀yàn lórí nǹkan àgọ́ rẹ̀ ẹgẹ́ bó ṣe wá nù hadith wípé gẹ́rọ anáhu láàyè sọ́lẹ̀ àlẹ́yà al-maktuba lórí nǹkan àgọ́ ẹṣin ràkúnmí ìbáka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì kì í kírun ọ̀ràn ẹ̀yàn lórí rẹ̀ amẹ́lì wítìrù ṣùgbọ́n ìrun wítìrì fàkànnì sọ́lẹ̀ àlẹ́ rọ̀ ànábì àmà ṣe náfìlà wítìrù lórí ẹṣin àbí ràkúnmí rẹ̀ tó bá gùn wọ̀wọ́dì o àyànà lẹ́gẹ̀rẹ̀ lè kébìlà láwọn àkókò míì nǹkan àgbọn ó lè kọjú sí kébìlà ó sì lè má kọjú sí kébìlà. wọ́n sọ léyà ànábì àti máa kírun lórí ẹṣin lẹ́yìn tó ṣe wípé ó wà lórí nǹkan àgbọn kódà tí ó máa rìn lọ wala yatamakkan min al-qiyam wala ruku'un qa'ida bánabi wa kí báwọn kò ní láǹfààní láti rùkú bá a ṣe máa ń rùkú bẹ́ẹ̀ ni kò ní láǹfààní láti nàró bá a ṣe máa ń nàró pẹ̀lú lọ́la ẹ̀nà súnná lára àwọn tí ń tọ́ka sí pé ìran wítìrì náfìlà wítìrì súnná ni tí a kà pamọ́ òní wípé muhafadatu nabiyyi sallallahu alayhi wa sallam alayhi safaran wa hadara bá nàbí ṣe máa ń mójútó nírìn àjò tàbí ní onílé máa na sáfara màṣákọ̀ tó ń sọ pé jẹ́ pé bí àbá ṣe ìrìn àjò ìṣòro máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà sẹ́ńkì á sì dẹ̀kùn fún nínú àjò yẹn lè má ṣe náà fílà ọ̀run yẹn ní kò kí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà anábì ó tún kí. fàkànnì yẹsẹ̀ rún ìlà nísìláyé ìgbà míì tẹ́ má sì ṣe ìrìn àjò ìrìn àjò yẹn á máa jágùn débi wípé òru ó ti dá méjì kún ó tó sọ pé àwọn ó ti ẹ̀sìn mi. wàkànnì yẹsẹ̀ rún ìlànà náà sọ bẹ̀rẹ̀ àìlà ọ̀sán ó ti fẹ́ ọjọ́ ó ti fẹ́ dá méjì àìlà ó ti fẹ́ máa tó kó tó di pé wọ́n sọ pé àwọn oṣù mi bẹ̀lẹ̀ hasan náà sọ àlẹ́ yìí lára tó ni wípé anábì ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí ìran wítìrì pẹ̀lú gbóòrò rẹ̀ tó sọ pé àwòtírù yá àhàlàlì kọ̀ọ̀án ẹni tó máa bá jogún kùránì fún ẹjọ́ máa ṣe náfìlà wítìrì torí pé man lam yutir falaysa minna ẹni tí ì kìí ṣara wa o wàhálà alukur'an tabansọ nípa àwọn ará ilé alukur'ani ummatu muhammadin ni sallallahu alayhi wa sallam àwọn àjọ ànábì walaysa al-maqsud fa'ilahu wa qawlu dalina la akadiyatiha yẹn kúrò ń tọ́ka sí wípé ìrun wítìrì náfìlà tí ọkàn pa púpọ̀ òní ọjẹ́ nam wà á kọ́ lówó rọ́kà ètò wa kéré jù nù náfìlà wítìrì tá a máa ń yàn rákà kan ni wà á nílò kàmẹ́l sábà ń sọ nípa ètò pé jùlọ ètí ń bẹ níwọ̀ntúnwọ̀nsì oníraka mẹ́ta wàyí sọ́dùnà ẹgbẹ́raka mẹ́ta lè yàn ọba wa yàn ètò tọ́sùnà ni pé níraka alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatia kàkà suratul Aala rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatiha suratul kafirun kúlẹ̀ ayé alkafirun ní rákà ẹlẹ́ẹ̀kẹta kul huwa allahu ahad kàmá fi hadithi ubayi ẹgbẹ́ bó ṣe wá nù hadithi ubayi ìkànnà wọn sàbẹ tí a máa kúránì ká jùlọ ni. wa akthar ma yanbaghi al-mudawamatu alayhi ihda ashara rak'a aw thalatha rak'a ètò dáàjù tó yẹ kéèyàn ó mú ní bàádà tí yẹn bá fẹ́ ṣe náfìlà òru oníkọ́jẹ́ bí raka mọ́kànlá tàbí raka mẹ́tàlá kàmá sábàtà ní Aisha radiyallahu anha bẹ́ẹ̀ rí ẹ̀sìn múlẹ̀ látọ̀rọ̀ màmá Aisha àtàbùlọ́ ibn Abbas radiyallahu anhuma. ẹ wá máa gbọ́ o ìtọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ akéwútà ìgbọ́ yé òǹlẹ́lẹ́yìí o pé ẹ anabi ṣe náfìlà raka mẹ́rin lóru ó sinmi ó tún kí raka mẹ́rin ó tún sinmi báwo ló ṣe kí i àfàwa ni wàlẹ̀ aslo anáwó ìsẹ́lẹ̀mí kúlẹ̀ rọ̀kà àtẹ́yìn níbi raka méjì méjì anabi ọ̀sálámà nínú àdìsí abúlé ibn abbas ó ní sọ́lá rọ̀kà àtẹ́yìn sọ́mà rọ̀kà àtẹ́yìn ọkọ̀ kínáfìlà ó ṣe raka méjì nígbà ọ̀sálámà tán sọ́mà rọ̀kà àtẹ́yìn ó tún kí raka méjì sọ́mà rọ̀kà àtẹ́yìn ó tún kí raka méjì ó di mélòó ó di mẹ́fà sọ́mà rọ̀kà àtẹ́yìn Odi di mélòó ó di mẹ́jọ summa rak'atayn summa rak'atayn summa awtarọ mẹ́tàlá nù. fadhakara annahu salla sita taslimat nínú àdìsí mi ó ní ànábì sallallahu alayhi wa sallam ó kírun lẹ́yìn tó sálámà lẹ́ẹ̀mẹ́fà yẹnni pé kí méjì méjì lọ́nà márùn ó sálámà ń bẹ̀ níbi ìtọ́wá fi ṣe wítírù mẹ́ta ẹ́ ó fi á jẹ́ sálámà mẹ́fà thumma awtara fadalla ala annahu ahyanan àjẹpẹ wa ń tọ́ka sí wípé òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam láwọn àkókò kan ó lè ṣe náfìlà tí ó jẹ́ra ká mọ́kànlá eléyẹn gangan lọ́pọ̀ jùlọ náfìlà òru ànábì ìgbà míì ó lè jẹ́ra ká mẹ́tàlá bó ṣe wá nínú hadith Abdullah ibn Abbas radiyallahu anihuma ṣùgbọ́n nínú ṣẹ̀ríà o. la yuhaddid li ummati adadan kò sí pé ìraka báyìí lèèyàn lè kí ní tahajud bó bá ti rọ̀ ọlọ́run ni kódà àfa sọ wípé wọ́n lọ mí àtọ̀rọ̀ kàn án bó ṣe ọgọ́rùn raka ńlọba lèèyàn kò sẹ́nu ààlà fún ìgbàláyè ń bẹ fún wa gbogbo náfìlà tó bá fẹ́yàn sáàmà yàn án yàrá lọ́wọ́ tán àlà lam yuhaddid bi torí pé lọ́wọ́ bọ́ bá àlékè nínú ayé alukurani ọlọ́ngàn ọ̀fẹ́ náà lásì òjíṣẹ́ ọlọ́run ọba náà sallallahu alayhi wa sallam kọfẹ́ náà lásì akálàṣe ọlọ́nkàròyìn àwọn tí a máa ń ṣe náà fìlà lóru nínú àyà walladhina yabituna li rabbihim sujadan wa qiyama àwọn tí a máa ń dìde lóru tí wọ́n nàró tí wọ́n forí kalẹ̀ fọlọ́run yẹn ni wípé wọ́n ń ṣe náà fìlà ni kò sọ pé iye báyìí wa kadhalika nabiyyu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lọ́n gangan tún wẹ̀ ó ní òfẹ́nu ààlà sínáfìlà tá a máa ń yàn lóru bí kò sí pé ntánàbí sọ ni pé salatul layli mathna mathna náfìlà tá a máa ń yàn lóru rákà méjì méjì ẹni pé náfìlà rákà méjì sálámà tún ṣe náfìlà rákà méjì tún sálámà fàyídà khashiya ahadukumus subha tó bá ti á ṣe náfìlà tẹ́lù wá ń bọ̀ wípé ṣé ń sì lè jí kírun àsùnbà báyìí sọ́lá wàhídàtà àbí tó wọn bá ń kúnyà kíláka ẹyọkan méjì tó kíngbà tó fẹ́ sùn ẹyọkan wọn máa jẹ́ wítìrì fún un fọ̀sẹ́lẹ̀ rọ̀kàtẹ́yìn rọ̀kàtẹ́yìn wàlọ́sẹ́lá ìṣirínà ọ̀tàlàfíìn yẹn kíláka méjì méjì lèyìn ọ̀rá máa kí kódà kó sí pé ogún náfìlà lọ fẹ́ yàn àbí ọgbọ̀n fàyídà kọ́rùbà sóbòhò tó bá rí pé ti á fẹ́ là lásìkò àsùnbà àti ń ìyẹn ọ̀rá múra wítìrì ẹyọ kan wá ọwọ́kùtù sọláàtìlì wítìrì máa bẹ́ẹ̀ ní sọláàtìlì ànṣá ìlàtìlì ọ̀hìn ìfàjìrì ìgbà wo wá ni wítìrì yíyàn ìgbà ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tabatili kírun àsùnbà tán yóò parí tálùfájàre tabatili kírun ìṣá ìtàn yóò parí bálùfájàre tọba ti là bálùfájàre kankan tá a máa àyàfi rọ́kà àtẹlifájẹ́rì eléyìí nìkan nìgbà láàyè ń bẹ fún alátìyàn mọ̀tàkì náà mọ́sálásí náà bá ti fẹ́ yan náfìlà rọ́kà àtẹlifájẹ́rì àti tahiyatul masjidi àti rọ́kà àtẹlifájẹ́rì àníyàn kan lèyìn ó fi kó méjèèjì papọ̀ rọ́kà méjì lèyìn ó lèyìn ó yàn sọ̀rọ́kà méjì yóò dùn fún tahiyatul masjidi àti wítìrì ṣùgbọ́n ìtọ́ dáa ju fún gbogbo náfìlà nìkẹ́yìn ó ṣe nínú ilé bá nàbí sallallahu alaihi wasallam bó náà ṣe máa ń ṣe. alásìkò rẹ̀ bẹ̀rẹ̀ tába ti kírun ìṣá ìtàn tí èdè pé àlùfájàre yọ̀ọ́lá ṣùgbọ́n èyí tó lóore jù níbi wítìrì bẹ́yìn ọba ṣe náfìlà lóru ká lọ lára mọ́kìkó tó sùn lálẹ́ lọ lára dìgbà téèyàn bá ṣe náfìlà tán lóru tàbá ṣe náfìlà tán káwá jẹ́ kí wítìrì kájí ọgbẹ́yìn irun wa tòru bí irun magrebi bí ṣe ń parí ìrun ti ọ̀sán níbàámu sọ́rọ̀ òjì sọ́lọ́run tó sọ pé ìjìálù àkhira salatikum bil-layli witra náfìlà tẹ́ bá ṣe lóru ẹjọ́ jẹ́ pé ìtẹ́ kíkàyìn onírun wítìrì àṣetùmọ̀ rẹ̀ ni pé àtìmọ́ha bil wítìrì ẹ fi wítìrì ẹ fi káàdì gbogbo náfìlà tẹ́ bá yàn ẹ fi káàdì rẹ̀ ńlẹ̀ nínú àdéhìí mi man khafa alla yakuma akhira al-layl ẹni tí bá ń pẹ́yà pé ah, mo ti ṣe wàhálà pọ̀ lọ́sàn-án yìí nígbà tí ń tún jẹun lálẹ́ àmàlà mo tún jẹ ara mi ò wúwo mo lè má lè ṣe náfìlà lóru ẹ bá ti ń pẹ́yà báwọn yà ṣe náfìlà wítìrì rẹ kó o tó sùn lálẹ́ tíyẹn bá wá yan náfìlà wítìrì lálẹ́ tọ́lọ́n tún wá táyàn jí lóru so ọ̀rọ̀ méjì làwọn àfa àsọ ń bẹ̀ àwọn kan sọ wípé yóò sì nákìdò wítìrì hùn yẹnni pé wítìrì tó ṣe lálẹ́ kó tó sùn èèyàn bàjẹ́ èèyàn sọ di ṣáfihàn bóòlù yóò sọ di yẹnni pé kó tó bẹ̀rẹ̀ náfìlà yóò kíra kẹyọ kan yóò jókòó yóò sì táyà yóò sàlámà wítìrì ètò kí kó tó sùn ó ti sọ di ṣáfihàn padà nù yóò máa bá àrùn lọ yóò máa bá lọ yóò máa bá lọ yóò máa bá lọ nígbà bá wàá fẹ́ fòpin sẹ́rùn rẹ̀ yóò ṣe wàá ṣe wítìrì mi àwọn kan rí báwọn wọn kan nínú àwọn àfa sọ pé kò sí ti ń jẹ́ nákìdìlì wítírì ìyẹn kàn múra rẹ̀ ṣeré ni jù bẹ́ẹ̀ lọ ni pé ètò dáàjù ni kí n wítírì kọjá pé ńlá kíkàyìn lóru ètò dáàjù ṣùgbọ́n tí bá ń páyà níbàámu sí àdéfẹ́hùn falẹ̀ yóò tẹ̀lé fi àwálẹ̀ yìí kó o tó sùn lálẹ́ yà á ṣe náà fi là wítírì o ṣùgbọ́n wà máa ń tọ̀ máa ẹ̀ ń bá ń kan wí pé àyàkú máa fi àákírí láyé pé wọn à ní òkè lè di lọ́gànjọ́ òru nínú tíra ìhìyà olùmọ̀lọ́m bàbá wa gazali rahimahullah wọ́n ṣe àlàyé àwọn tó lè fa kéèyàn ọmọ lè ṣe náfìlà tahajjud lóru wọ́n sọ lára ẹni wípé ìkíní kéèyàn ọ̀pẹ́ kó tó sùn lálẹ́ wọ́n tó bá ti pẹ́ sùn lálẹ́ tó lọ ń sùn bíi twelve bíi one ṣèṣe àti náfìlà tó bá ṣe ó ṣe é ṣe kọ́ ọ jì má lóru kọjá pé bóyá kọ́ ọ mà ní ó jiyàn tàbí sọláàtù khairu minan nawm ẹnìnú lára ẹ̀tún ni wípé kéèyàn jẹun tó hẹ́vì bí àmàlà ẹ̀bà fùfú lèèyàn jẹ kó tó sùn lálẹ́ irú ara bá náà yóò wúwo àti ṣe náfìlà yóò lágbára lára ẹ̀tún ni wípé tíyẹn bá ti ṣe wàhálà pọ̀jù lọ́sàn-án eléyìí náà a máa hán náà kéèyàn lè ṣe wítìrì nígbà bàbá ń ṣe ṣe àlàyé rẹ̀ rahimahullah. ومن طمع أن يقوم في آخر الليل فليوتر في آخره إن بوان تما طونا كاويكو أو كن لجلورو أثر ما تتسون إن سوى لا لسان لا يتفو دموس جلالي kílò ní bá ń kọ́ lọ wítìrì rẹ̀ lára di òru ńlọ dáa pọ̀ kí ló fà á fàyínà sọlá àtà àkèrè lẹ́yìn má ṣe owó dáa torí pé àwọn ọ̀run tá a máa kí náfìlà tá a máa kí lọ́wọ́ ọ̀gbẹ̀yìn òru àwọn màláìka máa ń pé bíbá tí wọ́n wà síbẹ̀ wadhalika afdalu eléyìí ni ó sì lóore jùlọ. Abu Huraira radiyallahu anhu ó ní awsani an-nabiyyu sallallahu alayhi wa sallam an utira awwala al-layl liyakhudha bil-hazmi ojúṣe náà ọba sallallahu alayhi wa sallam ó ní kí n máa ṣe náfìlà kí n tó sùn lálẹ́ kí lè bá a dira mi lámúre. ولأن أبا هريرة لأن أبا هريرة يذكر أنه كان في أول الليل يبيت يبيت يدرس الحديث nta nàbí fi sọ fún báyìí wípé Abu Huraira gbogbo àdìs tó bá gbọ́ pátá lẹ́nu ànábì kó tó di pé yóò sùn yóò kà kà kà kà yóò rí pé òun àsọrí látàrí wípé minhu fadl hadith táwọn tí wọ́n gbé àdìs sórí jù kódà ẹni tó gba àdéhìsì sórí jùlọ Abu Hurairah ni ló fi jẹ́ pé Ibn Hajar kọ́lọ̀nkọ́ba nìkan wọn ìgbà tí ó máa sọ nípa Abu Hurairah ó ní hafidu sọ̀háàbà ẹni tó gba àdéhìsì sórí jùlọ náà wọn sọ̀háàbà ridwanullahi alayhim wáyúkàrírò à àdéhìsì tó bá ti agbọ́lẹ̀ náà nábì yóò máa wí láwì tún wí láwì tún wí láwì tún wí hátà yahfadha tí ó fi rí i pé òun gbọ́n gbogbo ẹ̀sà gbárí tán fàmárọ̀hù lànà ìfi apálàṣẹ pé ìwé ikú tètè sùn ẹ̀ ọjọ́ máa ṣe náfìlà wítìrì tiẹ̀ kò tó sùn torí kíni hátà láàyè gílébàhù náà kọ́mọ̀jẹ̀ pé oorun ó gbé lọ lọ́wọ́ parí òru tó lóore jùlọ. wàkọ̀dé àwòsàn àbàdàrin àyòtìrà awọ́láláyìn bẹ́ẹ̀ náà lànàbì tún pa àbúzárì òpó náà láṣẹ kó tó sùn lálẹ́ ọjọ́ máa ṣe wítìrì ṣùgbọ́n tó bá ń rẹ kan wípé àwọn ah, yẹ kí n lè jí lóru irú ẹni báwọn èyí tó dáa jù fún wọn oníkọ́ lọ wítìrì rẹ̀ lára di ọwọ́ ìgbẹ̀yìn òru so bí ọ̀rọ̀ wítìrì bí ó ṣe máa nù èyí tó tẹ̀lé ní salatul istisqa kọ́dà dúró subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. jazakumullahu khairan asàlọ́ lọ́fi láfọ́ bẹ̀lẹ́tìkùn abẹ́ ọlọ́run bá lékelọ́ pa ní sàn àwọn sheikh wa ní ẹ̀sán dáadáa láyé àti ní alqiyama àní báyìí a máa ka àwọn ìbéèrè tó wà ní ilẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ ń bèrè bèrè wípé lápèjúwe tí ìrun al-asr tó bá wọlé ní aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún téèyàn wà lọ jọyìn àmọ́ ní mọ́sálásí ọ̀dọ̀ ní mọ́síjídé yẹn wọ́n kírun ní four so yẹn wà lọ wọ́n ti kí rákà kìíní so lẹ́yìn rákà kẹta ó bọ́ sí àsìkò irun gẹ́gẹ́ ó wá jẹ́ wọn lásìkò yẹn pẹ̀sọ́ntàn ó sì fẹ́ jọlá jàmáà pẹ̀sọ́ onírun àbí onírun bisimilahi alhamdulilah wasalatu wasalamu ala rasulillah ìkíni tí ká lọ mọ̀ ní wípé kìí ṣe aago láti máa ń ṣe òdiwọ̀n àsìkò irun ẹni ẹ̀kejì tó ní wípé àwọn tí a máa ń ṣe fún abẹ́ tẹ̀kúrìmù àwọn application tí ń bẹ lórí sẹ́ẹ̀tì wa tí ó sọ pé wọn àsùnbà táìm báyìí ní àlùfájà àríọ́là táìm báyìí ní lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbìyànjú lásán lélẹ́yìn o ó lè bọ́ ojú ẹ̀ ó sì lè má bọ́ ojú ẹ̀ kìí ṣe tíyàn lè dára dé pé à ní àṣù nísìnyí four ni à ìṣáì eight eight thirty eight fifteen ní ìṣáì ó lè ti wọlé lásìkò ó sì lè má ti wọlé ṣùgbọ́n táàbì máa ma àsìkò oorun ànábì ti kọ́ wa akálàṣe ẹni tí ọba máa àsìkò ìgbà tí àìlà tó kò lè sọ pé àsìkò báyìí lásìkò àlàásárì jógbó ẹ̀ lẹ́ni wípé tọ́wádé wípé níbàámu sí ìgbìyànjú wa aago mẹ́rin kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún òní asiri tó báwọn èèyàn bá ń kírun tó sì ti sọ fún wa tí wọn ò gbọ́ ten after ní à ń kí àníyàn náfìlà ní kéèyàn ọ̀dà o àníyàn náfìlà ò ní kéèyàn ọ̀dà o ẹ bá kí bóyá àwọn kò ti kọ́ rákà méjì àsìkò àṣù iṣẹ́ wọlé sílísílà nírun ó tò pọ̀ mọ́ra wọn ni ó lè fà sọ́là rẹ̀ àti ìpè rákà méjì wọn sàlámà wọn sì kí méjì wọn sàlámà rárá yìí ọjọ́ ìwọ̀n láníyàn péyàn fẹ́ ṣe náfìlà tàbí kó o ṣe sùúrù kí wọ́n fi kírun tí a tán ẹ̀yin tí a bá tó gbọ́ra yín pé àsìkò òun ò tíì tó ẹjọ́ wá kí ní àkókò kan náà so bẹ́lẹ̀yìn bí ó ṣe jẹ́ nù o. Assalamu alaikum wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tí ò bá kí wítẹ̀r ní alẹ́ só lè kí ní eh, gbàmí. ìdáhùn sí bẹ̀rẹ̀ ìbéèrè yẹn ni wípé ìyẹn ti rò wípé a ó yẹ kí n lè ṣe náfìlà wítẹ̀r lóru ó yẹ kí n lè ṣe tààjù lóru ó wá sọspẹ́ndẹ̀ di òru pé nígbà bá di táìmù tó máa ń ṣe náfìlà tó ń bá parí kìyàmù láìlì tán òun ó ṣe wítìrì sí i sọ̀ngbà tí ó jì báyìí as-salatu khayru minan nawm àlùfájàre ti là irú ẹni báwọn wítìrì yóò lọ lára bí àsìkò tá a máa ń kírun duha tọ́jú pé rákà méjì ọkà ẹ̀yọkàn bá máa fi ń ṣe wítìrì àti pé rákà méjì ni ó sọ di torí pé láwùrẹ̀ tẹ̀rọ ní fìlàílà èyí ṣe náfìlà wítìrì méjì lọ́jọ́ kan ṣoṣo tàbí pé rákà mẹ́ta ni mẹ́rin ni ó fi kí láìpẹ́ márùn bá ní mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìrun tí ẹ̀ bá máa ń kí náfìlà lóru tí yẹn ti bá sábà ó dáa pọ̀ kéèyàn ò ní iye náfìlà rákà kan pàtó ìtìyàn máa kí lóru. torí àǹfààní rẹ̀ ni o àǹfààní ẹ̀ máa ń dé láàyè méjì àyè kínní tàrí èèyàn ọba yá ó ti máa ń ṣe náfìlà lóru tẹ́lẹ̀ ṣùgbọ́n àárẹ̀ ọ̀yá tó ń ti yá àwọn tó ń àyà ara ló fà tí òfìjì ó lè ṣe náfìlà òru wọ́n kọ́lẹ̀ wípé ìtì máa ń ṣe náfìlà ń máa ń ṣe wọ́n bá kọ́lẹ̀ wípé ó ṣe àsìkò tó bá ṣe ìrìn àjò sẹ́yìnpẹ́ tó bá ṣe ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ anáfìlà náà ni kò filẹ̀ látàrí àṣemáàbọ̀ títí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá kọ́ wípé ó ń ṣe náfìlà òru ó ń ṣe náfìlà òru ara àwọn orí tí ń bẹ níbi almudawamatal amal salihin ara àǹfààní tí ń bẹ ń bẹ nù ẹ̀ ń bá ti dún ní mọ́wọ́ wọ́n kọ́ lẹ̀ pé rákà mọ́kànlá ni máa ń yàn lóru wọ́n kọ́ lára rẹ̀ lẹ́fun lórí ìrìn àjò tí bá ń bẹ́ ń lé rákà mọ́kànlá ni máa ń ṣe wọ́n kọ́ lẹ́fun sọ́dà pọ̀ kéèyàn ní pàtó iye náfìlà kan tíyàn máa yàn lóru so mo rò mo ti dáhùn so tíyàn bá yan náfìlà wítìr lóru náfìlà tíyàn máa ń yàn lóru èèyàn ọ̀yàn tíyàn bá débi wítìr táyé pé rákà ẹ̀rọ kan èèyàn máa ń ṣe ní wítìr èèyàn ó ṣe ní méjì táyé pé rákà mẹ́ta ni èèyàn ó ṣe ní mẹ́rin torí pé kí wítìrì ọmọ padà di méjì ká má kọlu ntànàbí kọ fún wa sallallahu alaihi wasallam. Assalamu alaikum ń bẹ ìbéèrè wípé ẹni tó wà ní ìrìn àjò bóun ló ṣe kí ọ̀nà sọ̀rọ̀ yìí. wọ́n lẹ́ni tí bá ń bẹ nírun lórí ìrìn àjò báwo ni ó ṣe kí irun àsùnbà ní ó ṣe kí lónìí ní ó ṣe kí lásùnbà rákà mẹ́ọ̀kẹ́ pé sí yóò kí rákà ọ̀kan rákà méjì ni ọ nínú ọ̀run wákàtí márùn tá a máa ń kí méjì ni kì í lékún hadaran aw safara à ń bẹ́ ń lé ni à ń bẹ́ ń rìn àjò kò yàtọ̀ ìrun subuhi àti salatul maghrib mẹ́ta ni nírìn àjò mẹ́ta náà ni lónílé ṣùgbọ́n akírun sínú àmọ̀sìkì ńjọ kan maghrib làkì <laughs> ṣé wàá mẹ́ arákùnrin alábi ẹgbẹ́ ògiri báyìí ló ti kírun wọ́n ní bá ti kíráka méjì báyìí ó sì rọ àjókò bó wá sálámà bí òtún sálámà ti ẹ̀rántí ma so bá a ṣe ń kí magrebi mi ṣe sálámà báyìí òun náà ká sálámà ó ti jókòó lórí méjì so ọgbọ́n bó ṣe kírun tán ló ti jáde mọ́ṣáláṣí wọ́n jẹ́ máa bèèrè pé ah, ah àwọn ọmọdé kí ní ká mọ́ṣáláṣí kí ló ṣẹlẹ̀ ṣé tí ẹ̀ bá jó nílẹ̀ àjọṣe ló kí pé ẹnìkan tó kírun lẹ́gbẹ̀ẹ́ àwọn ń sìn rákà méjì ló kí dípò rákà mẹ́ta wọ́n ní à ah, ó ní ta nǹkan rí mọ́tò láyìn bá lọ bá wípé à eh, ìmáàmù ní kẹwàá gbọ́ àlàyé nípa oníyà òun kájú àyín tó ń ṣeun òun lẹ́rìí rẹ̀ dáadáa ṣùgbọ́n fóònù nọ́mbà rẹ̀ <laughs> fóònù nọ́mbà òun ni ẹgbà ọ̀sẹ̀ bó so ìyẹn jẹ́ onírìn àjò àbójú nílé ìrun rákà méjì ò yí padà àsùnbà rákà méjì ni ìrun magribi rákà mẹ́ta ni orin àjò àbónílé rákà mẹ́ta ni kò dínkù. ahsanallahu ilaykum wọ́n ní ẹ̀dá kan bá ní ṣàlàyé nípa yàtọ̀ tó ń bẹ láàrin àwọn irun yìí alewétẹ̀r sọ́fù àti tahajjud kìyàmù láìlà àti tarawẹ́ yàtọ̀ tó ń bẹ láàrin wétẹ̀rù àti sáfàn àti sẹ́ni bẹ̀rẹ̀ gbogbo orin tí ẹ̀ bá ti lè kí ní rákà kan rákà mẹ́ta rákà márùn-ún sọ ni ẹ̀pẹ́rẹ́kà mẹ́ta la bá fẹ́ ṣe wítìrù ọ̀nà méjìlá máa gbà yàn ìyí máa kéyìn ó sí ní non-stop rákà kìíní ìkejì ìkẹta tí ò ní fìjókòó là láàrin tàbí kó ṣe rákà kìíní kó ṣe rákà kejì kò ní sálámà o yóò wá dé yóò mú rákà ilé ìkẹta wá yẹn ni wítìrù ó lè ṣe márùn ó lè jẹ́ méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀pẹ́ márùn la bá fẹ́ ṣe ó lè ṣe non-stop one two three four five ó sì lè kí méjì yóò tún kí méjì kò ní sálámà níbi ìjókòó àkọ́kọ́ àti ìjókòó ẹlẹ́kẹ̀ẹ́ ètò kẹ́hìn ló ti sálámà tí ẹ̀ bá ti lè sálámà níbi méjì o bẹ́ẹ̀ ń fẹ́ sẹ́lẹ́kà mẹ́ta ọwọ́ sálámà níbi méjì wítì ò téèyàn fi ẹyọ kani kò ní jẹ́ mẹ́ta so gbogbo rákà ọ̀tá bá ti lè kí ní rákà méjì méjì méjì méjì méjì wítì òrùn ni à ń ṣáfọ̀n ni ṣáfọ̀n oníṣe tayyib kìyàmù layl Una ni tarawih ọ̀nà ni tahajjud nínú ramadan nìkan láti máa ń fà sọ láàrẹ̀ pé tarawih kótó di pásán kìí ṣe bídíà nínú ramadan ìgbàláyè ń bẹ fánú ramadan léè tó lè má sínú àwọn òru mi kò sínú súnà ká máa ṣe náfìlà yàtọ̀ sáwọn náfìlà tí a ní ká máa ṣe ń jàmá ká máa ṣe ní ní Ramadan nìkan ìgbàláyé yẹn ń bẹ ṣùgbọ́n ní ẹ̀yìn Ramadan ìgbàláyé yẹn ò sí. so kìyàmù láyìl ọ̀nà ni tahajud ọ̀nà ni tarawih so wallahu alam. asalaamu alaykum wọ́n ní jẹ́yẹ̀ lè yan ṣẹ́yẹ̀ lè kírun láì kọjú sí kíbla. wọ́n ní ṣẹ́yẹ̀ lè kírun láì kọjú sí kíbla ìyẹn lè kí láì kọjú sí kíbla tíyàn bá nílò tíyàn bá bùkátà sí ládá lórí irun tíyàn gbà. ok pẹ́ẹ́pẹ́ náà fìlà bá ní tíyàn fi lè má kọjú sí kíbla bíyàn wà nù ọkọ̀ abúmbẹ́nu plane abúmbẹ́nu train so tíyàn bá láǹfààní níbẹ̀rẹ̀ láti kọjú sí kíbla ńlọ́dà jùlọ tíyàn bá ti láǹfààní rẹ̀ wọ́n bí tó bá dojú kọ kíyàn máa ṣe náà fìlà lọ. so náfìlà a lè kí lórí nínú mọ́tò nínú plane a lè padà kí nínú mọ́tò fàájẹ́ pé ọkọ wa non ni ẹni tí máa lọ síbi ọ̀nà bíi à ń Imo State Enugu nǹkan kan ìgbà wọn yẹ dúró rárá ṣùgbọ́n àti máa ń lọ sọ́nà bíi ilẹ̀ Haúsá wọn máa ń dúró wọn ò dò wọn ò dò ní ó wá lè jẹ́ pé àsìkò tí yóò fi parun méjì pọ̀ ni wọ́n dòrò ṣùgbọ́n àwọn ti bí wọ́n èdè rárá so tí yẹn bá ti rí pé àsìkò òun ó kọjá mọ́ òun lọ́wọ́ bí alátàrọ̀ ló ti wà ní mọ́tò lórí ti lọ kòkí asiri náà ti fẹ́ máa lọ so níbẹ̀ mẹ́tìkì asiri òtún lọ mẹ́tìkì magrebi òtún bá asiri àti lórí èyí ó kì í asiri kásìkò rí òtún kọjá nínú mọ́tò èyí ó kì í jókòó omi tí ìsàlùwẹ̀ là ń tó bá rọmi ìsàlùwẹ̀ náà mọ́tò tásìkò ó bá ṣe é ṣe tí ò bá ṣe é ṣe ìpè ọ wà nù mọ́tò téèyàn ọ̀dọ́wọ́ dé téèyàn fi ṣe tayammum wallahu ta'ala alam. ahsan allahu ilaykum wọ́n ní ìjẹ́ ó tọ́ fún wa láti fi oúnjẹ tán bóyá nínú Ramadan ká fi ṣe zakatul fitr. ìtẹ́bá ti bọ́ọ̀yàn ó ti di tèèyàn nu ntọ́ba ti di tèèyàn gbogbo tasọ́rọ̀ ilẹ̀ lè ṣe ń bẹ̀ ìyẹn lè fi sẹ́gun ìyẹn lè ta ìyẹn lè gbogbo nǹkan pátápátá lẹ́yìn lè fi ṣe ìyẹn náà lè fi yọ jákàtì èèyàn ẹ̀ ń bá jẹ́ aláìní fàkírù nínú zakatul fitr àwọn ànàfíyà nìkan àwọn ní ẹsẹ̀ ìṣirọ́tù nìsọ́ọ̀bù mílíkù nìsọ́ọ̀bù pẹ̀ntì ọba yọ jáka o wọn láti jẹun tó ti jẹ́ pé ó ti lówó zaka lọ́wọ́ tí ó yọ zaka ọ̀rìn ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jùlọ lọ́dọ̀ àwọn àfáàní wípé àtolówó àti àtàláìní àtọmọlúàbí àtẹrú àtọmọdé àtàgbà àtẹntúlówó àtẹntí olówó ní zakatul fitri pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn ni pé so ti lóúnjẹ tó jẹ láàárọ̀ ọ̀sán dalẹ́ ìwà àtàwọn rẹ̀ sóúnjẹ ń ti wà tó bá ti wà yìí tó bá ṣẹ́kù ẹ ṣe ẹyin ọ ǹjàkà ń bẹ ìbá àjẹ wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ yọ pé kan bá kan náà fattaqullaha mastata'tum ẹ páyé ọlọ́run ẹ bá ti lágbára mọ́. sọlá yìí ni wọ́n á dasẹ́ lọ́dọ̀ wọ́n á dasẹ́ lọ́dọ̀ dasẹ́ lọ́dọ̀ dasẹ́ lọ́dọ̀ ìwọ náà yọ ní ètí afọ náà ìwọ náà yọjá ká ń bẹ̀ ọ̀rẹ́ wọn náà tó san jùlọ. naam. assalamu alaykum wọ́n ní ìjẹ́ àdúrà kan wà tí a lè ṣe lẹ́yìn sọlá láti béèrè orí lọ́wọ́ malikala. àdúrà kan pàtó látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ ọba tí a máa ń ṣe tí a fi ń béèrè oore kò sí àyàfi àwọn àdìkárù tá a máa ń ṣe lẹ́yìn irun àwọn àdìkárù àfọ̀mọ́fọ́lọ́n ọ̀pọ̀ ń bẹ dáadáa kò sí nítorí burú tí a bá parí irun kíyàn tọrọ oore tí a bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn àsìkò tí a máa kó fà á tí a máa ń kéré tí a ti máa ń rí gbàdúrà lọ́dọ̀ ọlọ́run ìkíní tí a bá pẹ̀rùn tán kó tó di pé wọ́n ó ṣe ìkọ́ náà àwọn àlàfo àsìkò àsìkò tí àsìkò ìsìtìjáàbà ni tí yẹn bá kírun tánà ìyẹn parí tọ́hàn ìyẹn tẹ̀ láti ọlọ́run tánà tí yẹn bá sàbẹ̀ àmbẹ̀ náà kò ṣe nǹkan kan ìyẹn parí sá ìyẹn parí kùránì lódìndín so àsìkò tó yẹ kéèyàn ó ṣe àdúrà nù torí pé tọ́hàn kan lè yẹn sẹ̀yìn ẹjú tán kéèyàn ó sàbẹ̀ àmbẹ̀ náà ó ní àtúndà àsìkò ìsìtìjáàbà ni. Assalamu alaikum wọ́n bẹ̀rẹ̀ sọ wípé wọ́n gbé jákà fún ìmáàmù kan wọ́n wá rí pé ìmáàmù sá gbé jákà ó gbé sínú ilé ẹ̀ wọ́n bá pé ìmáàmù ẹ̀ bá wá há jákà ni wọ́n ló ń kọ́ fẹ́ sàdúrà sí jákà yẹn náà kó tó máa fáwọn èèyàn ni ó ṣe lè yàn bá súnà níbi mu. kò sí àdúrà kankan látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam léyìí tó ṣe wípé ìmáàmù ó ṣe kó tó di pé yọ àjákà fáwọn èèyàn ìkìlọ̀ ni pé wọ́n ní bí ẹja bá sọ lódò àmọ́ ó tó so ẹni táwọn náà bá ti mọ̀ wípé ẹni yìí mo san jùlọ ẹni yìí aláìní ni a bùkátà sí ká lọ gbé fún ìmáàmù ìfẹ́ fún máa ń gbé fún ìmáàmù lọ́dọ̀ wa ń bí ni wípé ìmáàmù ní sábà máa ma àwọn olókù díẹ̀ káàtó fún àwọn tí a ń kírun lẹ́yìn rẹ̀ ìdí níta máa ń da láwọn alẹ́ míì wọ́n yìí dá fún ìmáàmù kálukú ti dá láìní mà yọ lọ gbé fáláìní fúnra rẹ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí látàrí wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń wò wípé ìmáàmù tí mo tí mo kírun ọgbọ̀n ọjọ́ lẹ́yìn rẹ̀ àwọn lọ́yẹ kí n gbé fún ọ kìí sọwọ́ ṣẹ́ fún ìmáàmù akálàṣe bí ìmáàmù náà bá bùkátà sí kó mú ń bẹ̀ ìyókù kọ́ taari ẹ̀ síta fáwọn èèyàn fáwọn tí wọ́n jẹ́ aláìní so súnànù kọ̀sádùn àkàkà tí ìmáàmù ó ṣe sí i tètè ha gbígbé tí wọ́n á gbèsè ọlọ́dọ̀ wàhálà ni a fi dá ọlọ́run in the sense wípé àsìkò tó yẹ kí jákà ń kọ́dọ̀ àwọn tó yẹ kọ́dọ̀ àwọn kò gbọ́dọ̀ kọjá tó bá ti lè kọjá ó ti ba zakatul fitr ó ti bàjẹ́ nù ó ti di sọ́dọ̀kọ́tù mìíràn sọ́dọ̀kọ́tù. assalamu alaikum wọ́n ní ibò láṣìkò orí kalẹ̀ pé ibò gẹ́gẹ́ nínú orí wa ni ó kalẹ̀ níbi ìforíkalẹ̀ nígbà tá à ń sọ nípa kẹfíyàtì sọláàt àlàyé nípa bó la ṣe é kírun oríkì ara mẹ́rin méje lèyìn òfin koríkalẹ̀ fọlọ́n iwájú àti mú méjèèjì ètò iwájú nìkan lẹ́yìn kalẹ̀ ẹlòmíì iwájú nìkan báyìí ní ìkalẹ̀ tí ò mú òní kalẹ̀ sájídà wò pé o àti iwájú àti mú méjèèjì gbọdọ̀ kalẹ̀. assalamu alaikum wọ́n ní bó la ṣe position wa táfẹ́ ṣe tahajud táfẹ́ ṣe tashahud wọ́n tàbá fẹ́ ṣe tashahud ìyẹn táyá àtàhíyàtò lillah bó lọ́wọ́ wọ́n ṣe wà ọwọ́ wa ọ̀tún àtọwọ́ àtọwọ́ òsì orí itan wa ńlá gbélé lórí orí itan ńlá gbélé ọmọ níka wa àyà kátàkátà tàbá gbé lórí ibẹ̀ tàbá fẹ́ ṣe takbiratul ihram àbáwọn takbiratul intiqal ẹnìkan ní afẹ́ká diwọ́ pọ̀ àti tá a bá fẹ́ forí kalẹ̀ á dìwọ́ pọ̀ níbi rúkú á yàwọ́ kàtàkàtà báyìí ni tá a bá náà á yàwọ́ láì gbé ní orí ìtàn wa tọ́yì ọwọ́ ọ̀túnbò láàṣẹ ọ̀nà méjì ni ọwọ́ nu hadithi wípé ìka ọmọdéyìn àti títọ̀lé so méjèèjì yìí á kà méjèèjì papọ̀ ìka àárín àti àtàǹpàkò á fi sẹ́ẹ̀tì ara wọn báyìí so bá sọ wọ́n nù wọ́n bẹ ní bulugul maram tó bá sì wá a lè ka mẹ́ẹ̀ta pọ̀ báyìí ká fẹ́lẹ́ ìka ẹmu báyìí kò sí ìta ṣe ń bẹ̀ tí a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́. ìbéèrè mi ni pé alẹ́ tó bá jẹ náfìlà kìyàmù láyl àbí wítìrì lóru tí ọ̀sán ta ni yóò san lásìkò dùhà ṣé tó bá ti ṣe léyìn kò bùkátà sẹ́wọ̀n dùhà mọ́ dùhà ọ̀tọ̀ kìyàmù láyl téèyàn san gbèsè rẹ̀ ọ̀tọ̀ láfikún tó ni wípé sẹ́dí ọ̀pọ̀lọpọ̀ wa a ti sọ́nù ńgbà tá à ń sálẹ̀ nípa àwọn ìrun pé wọ́n ń pè kíní kan ní asúnánù rọ́tíbà súnánù rọ́tíbà yìí làwọn náfìlà tá a máa ń ṣe síwájú tàbí lẹ́yìn ọ̀run tó bá jí ọ̀ràn àyàn ẹ̀ ń bá dá wámà lé lórí tó pé gbogbo ìgbà ni máa ṣe tí ò tú wọ́n bẹ̀ tẹ̀ jáde láyé ìmáraka mẹ́wàá tàbí raka méjìlá lára àwọn okùnfà téèyàn ó fi wọ àlùjánná ńlọ́wà níbàámu sí adisa ibn abbas àti adisa ibn umar tayyib àkíyèsí wa ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá bárun tàbí àti ṣe ìkọ́mà kó tó di pàdé mọ́ṣáláṣí rákà méjì ẹ̀yìn lórí lọ́pọ̀lọpọ̀ máa ń yàn mẹ́rin tíwájú àgbàpọ̀ ti lọ ẹ mẹ́jọ àjẹ́ máa ń lọ mọ́ o ẹ mẹ́jọ àjẹ́ máa ń lọ mọ́ ẹ já máa ṣe kọ̀dọ́wò rẹ̀ ká máa san padà kálíbà láǹfààní sí okùnfà tó lè gbé àwọ àlùjáde onídẹ̀ra nípa ìbéèrè tàlá ọ̀kọ́ tọ́ba ti á kí tọ́ba ti san kìyàmù láìlà àti wítìrì tọ́ba san lásìkò dọ̀wà tí yóò tún kídùn àbí kọ́mọ́kì yóò kídùn ha o al-mu'min la yashba'u min khayrin hatta yakuna muntahahu li janna iṣẹ́ olóore kò gbọ́dọ̀ tó mùsùlùmí yẹn gbọ́dọ̀ gba tító eléyìí náà tító má gba tító tí ó fi jẹ́ wípé èèyàn ń jáde láyé báyìí inú àlùjánnà lèyàn sọ̀kalẹ̀ sí. Si ẹni pé dáadáa ò yẹ kó so à ń sè kò yẹ kó jí kájí òru alójú ká tó máa tẹ̀síwájú ni ọlọ́run fún wa ní okun àtàgbára tá lè máa ṣe ntọ́lọ́run bá tí ó fẹ́ yóò jẹ́ ká lè jìnnà sí àwọn tí ọlọ́run bá kò fẹ́ alọ́mọ jàlínà mímọ yẹsẹ̀míwọ̀n alukur'an fàyẹtẹ̀míwọ̀n àṣánà wòláyìíká lẹ́dínà àdáhùnmùlọ wòláyìíká hùn ulul albab ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين